ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wá lè rúbọ pé kì í ṣe èèyàn ayé ò ṣe mínú sáwọn pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa bàbá tí wàá ṣẹlẹ̀ sí tàfẹ́ kọ́ ṣẹlẹ̀ sí nígbà yí àbàbà wa àbàbà wa ò wé sùn ìjẹ́ kí wọ́n sún síwájú àtẹ̀kùn láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló mú ọ̀fẹ́ ìgbà ìwáṣẹ̀ rèé o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. orúkọ mi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ kú dédé àkókò yìí o bẹ́ẹ̀ ti ṣe máa ń bá wa ká lọ lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ nígbà ayé àwọn wa báwo ni wọ́n ṣe lògbèsè ayé wọn tí ọlọ́run ní kí ó dùn kí gbọ́ngbọ́n ọkàn sí i mo fẹ́ pe ẹ̀yin tẹ̀ ń bá wa kà lọ mo fẹ́ pe ẹ̀yin sákìyèsí kan ni o ẹ̀yin ó tún pé Alhaji Suleiman Ẹgbẹ̀jídé bàbá rí àkúkú ní sọ ojú ìwòye kálukú ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kálukú ó jíṣẹ́ gẹ́gẹ́ bá a ti ran ọmọ ènìyàn ó sì lọ gẹ́gẹ́ bá a ti kọ̀wé ẹ̀ gbogbo ìtànṣe lónìí yìí tó bá ti ń di ọ̀la yóò dorúkọ kan ní táwa yìí ni nígbà tí bàbá ẹgbẹ̀jì tí wọ́n fi máa gbé wá sórí amóhùnmáwòrán wa tá a máa wò ó ẹni tó bá fi kọ́gbọ́n àbẹni bá sàǹfààní bẹ́ẹ̀ tó bá rí níta aṣọ tó bá kọ́lẹ̀ yóò sì máa jàǹfààní ẹ̀ lọ títí yóò máa fàdúrà ránṣẹ́ sí wa nígbà tí ọba rí wúlò rẹ̀ lórúkọ kan ní táwa yìí lẹ́ẹ̀kan sí mo kí kí la fẹ́ sọ ohun tí mo fẹ́ pàkíyèsí wa sí ni pé láyé àtijọ́ àwọn bàbá wa ọ̀dà ẹ̀sìn papọ̀ mọ́ àṣà ìṣesí wọn ó wà bọ́lọ́run ṣe dá wọn àti ibi tọ́lọ́run dá wọn sí lákòókò àti ní ìgbà àtààyè tọ́lọ́run dá kálukú sí ṣùgbọ́n láyé òde òní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a fi ọwọ́ ara wa àti àìmọ̀kan fà òun lọ́pọ̀ lọ́nà wo àwọn ìran Yorùbá kì í ṣe àfarawé torí ẹ pé àfarawé ò pé wa tá a bá lójú ìrìnà làkàyè àti ojú ìwòye lápẹẹrẹ ohun tí mo mo mú wá bá yín lónìí ṣé ẹ rí ìṣesí wa kó papọ̀ mọ́tò orílẹ̀-èdè míì tàbí ẹ̀yà míì lápèjúwe ní àwọn ìrìn àjò tá bàbá wa ń rìn fún ọmọ láti ilẹ̀ nígbà ayé àtijọ́ tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn nílẹ̀ Yorùbá àbàbà wo béèrè wọ́n lè lọ bá babaláwo tàbí àwọn àgbà àṣègùn tọ́lọ́run fi sẹ́rán tí kì í ṣaláwò bọ bí à ń bàbá bàbá ti wá tàbí bàbá wa tàbí bọ́lọ̀ ọ̀hún ṣe ní kọ́tán níran wa lónìí ọmọ yìí ṣé wọ́n lè fẹ́ra wọn tí ó bá dáa ifá ó ti sọ tí ó bá dáa oníṣègùn ó ti béèrè lọ́wọ́ ọ̀sán yìí tọ́lọ́dọ̀mọdé ìránṣẹ́ràn Yorùbá wọ́n sì wádìí ẹ rí i pé láyé àtijọ́ kò sí síkúsẹ́ẹ̀lì báyìí tọ́pọ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n fẹ́ra wọn tí wọ́n ní jẹ́nútáìpù kan ò wọn mú ifá ó ti sọ àwọn àgbàṣègùn ó ti rí i pé wọn ò lè fẹ́ra wọn wọ́n sì ti yan alárinà ara àṣà yorùbá ní ká lálárìnà ká fẹ́ fẹ́ra wa ká ran ẹnìkan lọ sílé wọn irú àìsàn wo ní í ṣe wọ́n níran wọn ǹjẹ́ akọ ògbóná ní í ṣe wọ́n ni ǹjẹ́ wárápá níbẹ̀ níran wọn ni ǹjẹ́ níran tiwọn ti ẹ̀rí ìbínú ni wọ́n máa jogún àwọn kan wà tó jẹ́ ìran ológbùrò tẹ́ ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n wèrè tẹ́ bá pè wọ́n ní wèrè níran yorùbá lójú ẹsẹ̀ ní gàgà ogún wọn wọ́n lè sì wá hù ẹ ti lọ wádìí tó bá jẹ́ pé ológbò ni wọ́n níran wọn tẹ́ ẹ bá láfara láti láti wọn ẹ fẹ́ wọn àwọn ìran kan wà àtẹ ni wọ́n máa ń jẹ tí wọ́n bá bímọ ẹ ti mọ̀ àwọn ìran kan wà tí wọ́n bá bímọ aláǹgbá ni wọ́n ṣe fún wọn lọ́bẹ̀ tí kò fi ní sábúrú gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣà Yorùbá ni tọ̀ tí wọ́n bá wá béèrè ìjà alágbájá lè fẹ́ra wọn tí ó bá ti dáa wọn ò ní fẹ́ra wọn àwọn míì wọn ò wádìí wọn fẹ́ra wọn wọn bímọ àbíkúbí tàbí kọjá pé nígbà wọn tiẹ̀ bímọ òun kìí ṣe bíkúbì àmọ́ ẹ̀jẹ̀ papọ̀ ẹ̀jẹ̀ tọ́mọ gbé wáyé ó jẹ́ ẹ̀jẹ̀ tí ọmọ sàárẹ̀ lónìí sàárẹ̀ lọ́la ní gbogbo gbà ẹlòmíì tí wọ́n bá ti fẹ́ra wọn ọmọ tí wọ́n bí ọmọ tí ò ní lè gbápá tí ò ní lè gbẹ́sẹ̀ ọ̀rọ̀ ni ó bọ́ sínú ìyàwó ni ó bá bí lọ́mọ ó lè jálùjànú ni ó bí tó ní nǹkan ni wípé àwọn wa ń wádìí láyé àtijọ́ kí wọ́n tó fẹ́ra wọn ní tí ìwádìí ń ṣe fún wa ọ̀pọ̀ nínú ìgbéyàwó ètò ìgbéyàwó omi ń bẹ tó jẹ́ pé ẹ̀mí ọkọ ò ní gùn ìràwọ̀ wọn lè mọ́ bara wọn mu àwọn ìwádìí yìí ó ti jẹ́ ká mọ̀ pé bẹ́ bá fẹ́ra wọn ìwọ̀n dààmú látàrọ̀ dalẹ̀ ni wọn ò ní tètè ra rísìkì ẹlòmíì wà tó jẹ́ pé tán bá fẹ́ra wọn wọn ò ní bímọ bóyá ìjà ayé kan ni bóyá àrùn kan ni ìwọ̀n ó ti mọ̀ àwọn àgbà àṣègùn ti sọ fún wọn pé wọn ò lè fẹ́ra wọn oríṣiríṣi ìpèníjà ni máa wá ẹ̀wà ajé kó tó di pé aṣọ ọ̀nà àbáyọ ẹlòmíì náà tó wá wà tó jẹ́ wípé nínú ìran wọn nǹkan ìdílé ń bẹ ń bẹ tí wọ́n ń sìn lẹ́sìn ẹlòmíì tí ẹ̀ wà nú ọmọ tí wọ́n bí sáyé lónìí tó jẹ́ pé ọ̀dọ̀ ibi nǹkan tí bàbá rẹ̀ ń sìn tàbí bàbá bàbá rẹ̀ ń sìn ni wọ́n ti lọ rèé tọrọ kí wọ́n tó rí àrẹ̀fẹ́ níyàwó ibẹ̀ ni wọ́n ti lọ rèé tọrọ ọmọ ẹ ború nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ ègún ìran ẹ̀rí pa sọ̀rọ̀ lórí ègún ìran ègún ìran bóyá a bá rọmọ nípasẹ̀ rẹ tọ́lọ́run bá lù ọ́ fún wa o bóyá a mọ̀ pọnmi wá bẹ̀ lọ́dọọdún ni bóyá a mọ̀ má bọ adìẹ wá ni àwọn ti wá gbàgbé ìran kẹta ìran kẹrin wọn ò ṣe mọ́ àbèrè a sì máa béèrè o kìí ṣe gbogbo ogun ayé náà ni àwọn àjẹ́ fi ń ṣèyàn àbí oṣó ìránṣẹ́ olódùmarè ni gbogbo àwọn ìyá tá à ń dákọ̀ yìí a kàn ń purọ́ mọ́ wọn ni wọn ọlọ́run wọn wá táyé ṣe ni e, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yìí la ara wa fà nípa ìmọ̀kan lápèjúwe àwọn bàbá tó gba ìránṣẹ́ tí wọ́n gbọ́ ìpè tí wọ́n di kìrìtẹ́nì nínú òran tiwa bàbá ìgbèjì tó bí wa wọ́n ní àní rẹ́fẹ́nì tọ́jà àwọn ẹ̀gbọ́n wa àní pásítọ̀ pásítọ̀ tọ́jà pásítọ̀ ìran wa mùsùlùmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jà àfa ńláńlá ṣùgbọ́n lápèjúwe nísìn níran tiwa àwọn jàmọ́ àwọn funfun òde ọ̀run tá à ń sọ yìí ẹgbẹ́ ni wọ́n àwọn ẹgbẹ́ ọ̀run ni ẹgbẹ́ funfun òde ọ̀run àwọn bọ̀rọ̀kìnní ọ̀run tí èjèkìtà yọ tẹ́ àwọn ẹgbẹ́ yìí ó kọ rẹ̀ ní wọ́n fi sọ gbogbo ọmọ ilé wa èmi ní ìsìn ẹgbẹ́ tó dé mò ń jẹ́ àní ẹgbẹ́ lékè àní ẹgbẹ́ yẹmí bẹ́ẹ̀ náà ni àwọn ìdílé babaláwo ìfagbèrò ń bẹ eh, ìfagbọ́yìn eh, ìfatúndé báńbáwọn náà la ní wọn ẹlòmíì ìran eléégún ni wọn eh, eégún ṣe kinní kan àwọn míì àyàn ni wọn wọn máa ń lùlù àyàn túndé àyàn ṣe gbá àyàn ṣe tí àwọn ẹrú ẹni bẹ́ẹ̀ bá wá gba ìpè níwájú ọlọ́run àtẹnìyàn tí wọ́n di pásítọ̀ tí wọ́n di rẹ́fẹ́nì àbẹ́ẹ̀ ti gbọ́ rí rẹ́fẹ́ Ṣàngóládé ẹ̀fẹ̀ fáfún fáfún fáfún mi wá tó tó nínú ẹ̀kọ́ ni gbogbo àwọn àwọn tá à ń dákọ̀ wọ̀nyí ni wọ́n ti tọ́jú àwọn òbí wọn tọ́jú wọn nígbà ní láti lẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ṣe ẹlòmíì nù wọn wọn dá ńgbà wọn bí wọn dá ẹsẹ̀ ńtáyé rẹ̀ ẹsẹ̀ ńtáyé ló sọ fún wọn pé iṣẹ́ ìránṣẹ́ lọmọ yìí ó ṣe yọ gba Jésù kọ́ lọmọ ṣe ẹ odù fámi bẹ tó bá bí ọmọ tí wọn bá ti bí njọ́ kẹjọ ni wọn ti dáfá sí ló sọ pé àáfàá lọmọ yìí ó ṣe o òtún a méjì àfikọ́ sí àáfàá o kọ́ máa lọ sí mọ́sálásí kọ́ lọ kéwú ẹ wá worú ẹni bẹ́ẹ̀ tí ìwọ tó ń purọ́ tó gbà pé tó wá ló di pásítọ̀ lọ́sàn-án gan tó ń bóṣó tó bàjẹ́ wàhálà wá dé ṣé ẹ ẹ gbádùn mi dáadáa ẹ wà ní wọn pọ̀ ọlọ́run ọ̀dáhùn tí nǹkan ti wọ̀lú o. làwa fi ń tì. ó dára lára ọkùnrin. làwa fi ń tì. ó dára lára obìnrin. làwa fi ń tì. jẹ̀díjẹ̀dí àkùrá. làwa fi ń tì. ara ti ń ṣiṣẹ́ òòjọ́ tó tún jẹ dídùn dídùn. àmójútó lára òun pè fún ẹ má wò ó níran. àfi ká tọ́jú ọ̀hún ọmọ gbàbọ̀dé. ìdí nìyí tá a fi ṣe làwa fi ń tì. ìgbàlódé ọkọ jẹ̀díjẹ̀dí. tí ì ara àlàáfíà ní fi rọ́pò gùdẹ̀gùdẹ̀. làwa fi ń tì. tí ì tó gbajúmọ̀ kiri àgbáyé. tòyìnbó taláwọ̀ dúdú ní gbẹ̀dùn làwa fi ń tì. ni ìwọ pàágbọ̀ òmìnira kúrò lọ́wọ́ jẹ̀díjẹ̀dí máa mú làwa fi ń gbogbo NAFDAC ti jà ló ń tẹ̀. dàṣẹ́ nu pọ̀ mú tọ̀. bẹ́ẹ̀ ni onígbà kan bó sanlẹ̀ bó sojú mọ́mọ́. ó wà ní gbogbo ilé ìtajà oògùn kárí gbogbo nàìjíríà. sulawok nàìjíríà limited ló ń ṣe tí ọkọ̀ jẹ̀lí. láwáfín tì àwọn tó ti ń lò ó jẹ́ fi ṣeré. ẹwà ó sì jẹ́ jáde lára wọn. ìwọ náà máa mú láwáfín tì lásìkò àsìkò. iléeṣẹ́ wọn wà ní ẹgbẹ̀jì aláwọ̀yẹ villa làkà òkété baálẹ̀ ìdẹ́rù ògbómọ̀ṣọ́ nọmba fifty seven abraham adesanya shopping complex onípaànù bus stop behind police station ìlú èkó telephone zero eight zero twenty forty fifty nine fifty four sọ. ẹ dákun torí Ọlọ́run ẹ má jà gbàgbé nǹkan ìbílẹ̀ àṣà àti ṣe wa bí àwọn ìrìn àjò yìí ṣe ń lọ ẹ jẹ́ ká máa fọkàn bá lọ lápèjúwe nísìn Yorùbá ní tí wọ́n tá à ń pè ní àtúnṣe àyànmọ́ téèyàn bá kọlu ajoni lọ tàbí ó tiẹ̀ ṣègbésẹ̀ tí kò bá ìrìn àjò ayé rẹ̀ mu báyọ̀ sọkọ fẹ́ ẹlòmíì lájọ tó ti marriage báyìí ni wọ́n ti yọ ọkọ kúnṣẹ́ níṣẹ́ ìyàwó náà ti dàrú ẹlòmíì lágbà wọn ti fẹ́ra wọn ọmọ tí wọ́n ń bí ọmọ fòníkùfọ́lá ń dé ní ẹlòmíì lágbà wọn ti fẹ́ra wọn báyìí ni ìyàwó ti gbádùn ẹlòmíì lágbà wọn ti fẹ́ra wọn oríṣiríṣi aburú ló ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó oríṣiríṣi wàhálà ló ti ṣẹlẹ̀ nínú ká mú ọ̀rẹ́ ọkùnrin sí ọkùnrin yàtọ̀ tí ń bá ọ̀rẹ́ ọkùnrin ẹ̀ kan rìn níṣẹ́ rẹ̀ ti dàrú ní òtírí ní ẹ dákun ẹ jẹ́ ká kíyèsí ntọ́lọ̀ ń dá fún wa ní orílẹ̀-èdè wa tàbí nípínlẹ̀ wa tàbí lágbo ilé kálukú ẹ má jẹ́ á gbàgbé lọ lé bàbá wa ti ṣe nígbà wáṣẹ̀ ká wádìí sọ pé ká máa sòsá o mi ò sọ̀rọ̀ báyìí ṣe kankan bóyá mùsùlùmù ni àbí kírísítẹ́nì àbí babaláwo àbí èmi tẹ̀ ń bá sọ̀rọ̀ tí mo bá yín sọ̀rọ̀ yìí náà ọmọ yìí mùsùlùmí ni mí a sì kéwú díẹ̀ díẹ̀ wọn náà wá ń lé kéwú a sì kàwé níwọ̀nba ṣùgbọ́n gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló yé mi dáadáa tí mo mọ̀ pé tí ẹnìkan bá ń sọ wípé ọ̀kan ọ̀dà ntí ọ̀jẹ̀ ní wá gbogbo ẹnu mo fi sọ lórí ètò ntí ọ̀jẹ̀ ní wá ọlọ́run kan ṣoṣo là ń sìn ọlọ́run òpè méjì ṣùgbọ́n àwọn àtúnṣe tí àìmọ̀kànmọ̀kàn tó kó bá àyàn mọ́ òun là ń gbìyànjú láti mójútó lápèjúwe nísìn orílẹ̀-èdè táwa wáyé nísìn nàìjíríà ni wọ́n ń pè ilẹ̀ adúláwọ̀ láfíríkà mo lọ sí àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ pé àwọn nǹkan tí ọlọ́run àṣẹ̀dá tó dá síbẹ̀ ó yàtọ̀ sí tiwa tàbá fẹ́ ṣe nǹkan nísìnyí wọ́n ní ẹ ìgbà èkúté kò gbọ́dọ̀ dènà ìgbòlódélógbò ẹ ìyá ọ̀fẹ́ gbẹmí pa àbáwa ní í ṣe oògùn ni àájò ni ọlọ́run sì làyàn níbi aburú bí wọ́n bá ń dáná lọ́tùn tí wọ́n ń dáná lọ́sì lọ́sì èèyàn kọjá tí aburú ò ní lè ṣe èèyàn àbísẹ́yìn gbọ́ bi tí èkúté ilé ti dènà ìgbòlódélógbò rí nílẹ̀ adúláwọ̀ wa yìí ní o tọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà tí wọ́n bá tún fẹ́ sọ́ di ìdàkejì wọ́n ní ìjà tí ń bẹ láàrin èkúté ilé àtológbò ọ̀gbọ̀dọ̀ parí láíláí àwọn bá fẹ́ fi ṣe ibi ni o kọ́lọ́mọ́ra wa ń ṣe ibi ẹ wo èmi dé Saudi gbogbo ẹ̀yin ìyàwó tẹ̀ ń lọ mọ́kà tó bá dàbí irọ́ ẹ pè mí sórí aago mi ẹ mi èmi gangan lọ sí Saudi mo sì mójúbà mo sì rí sẹ́ ń gbọ́ mi yé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ yín ti bá yín sọ̀rọ̀ ìwé ìgbélú Saudi ń lọ́wọ́ mi bẹ́ẹ̀ náà làwọn orílẹ̀-èdè míì tá a nígbà tí mo dé mọ́kà téèyàn bá kàn lọ ṣe hajj tàbí lọ sí umra ó lè má ra sírin tí mo sọ dáadáa ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó bá ń ṣe umra tó ń ṣe hajj ní gbogbo gbà yóò ra tí mo sọ dáadáa tàbí ẹni tó bá súnmọ́ àwọn lárúbáwá bí wọ́n ti ń léwu tí wọ́n ń gbé èmi máa ń dé sí jẹ́dà dáadáa mo lè lóṣù kan màmá lóṣù mẹ́ta ní Saudi ní Maka àmọ́ lọ Madina bẹ́ẹ̀ náà ni mò ń lọ sí Riyadh ní kápítà wọn lọ́hùn mò ń sì ń gbé jẹ́dà dáadáa àgómù náà mò ń kó lọ bẹ́ẹ̀ ó nígbà tí tàwáàfù tí mo ṣàdúrà tán ẹ̀yin èèyàn sẹ́yìn ràgómù tọ́ránù àgùnbọ náà là ń tà ibẹ̀ ni mo ti wá rí ìtọ́jọ́ mi lójú tí mo fẹ́ sọ fún yín mo rí èkúté ilé ológbò wọn máa ń dàgbà dáadáa yóò ga dáadáa torí wọn fẹ́ràn ológbò wọn sábà sin ajá ní gbàgede ńbẹ ẹni tí bá tiẹ̀ lájá ó ní sí kọ̀rọ̀ yàrá ni òfin wọn ọgbà yìí kẹ́ mọ́ sin ajá ní gbàgede ṣùgbọ́n òfin wọn gbà kan sin ológbò kólógbò ọmọ wa nù lé yín ológbò wọn ga gàdàmùgàdàmù báyìí ni tẹ bá rí èkúté wọn ọfẹ èkúté lé wọn ọfẹ tó ológbò olóògbò tiwa tẹ bá mọ tíjọ olóògbò olóògbò ju ajẹ lójú olé lọ díẹ̀ olóògbò yìí wọ́n jọ ń jẹ ráìsì ni àti olóògbò wọn ní Saudi káàtì wọn Saudi àti eh, ráàtì ti ráàtì wọn wọ́n jọ ọmọ jẹ ráìsì ni nàbà dáńjẹ́lẹ̀ fún wọn kódà èkúté ilé àmọ́ ilé mùsù àmọ́ ilé olóògbò tiwọn lọ́hùn bẹ́ẹ̀ sì ni èkúté ilé Nàìjíríà eh, èkúté ilé Nàìjíríà àti olóògbò wọn ọ̀gbọ́dọ̀ fojú kọ́ra wọn tẹ́ bá ti ra ọmọ mùsù lé tí máa ń ṣe yíwú lèkúté ọmọ sálọ tọ́lá mọ̀ pé tó bá ti rò yọ pa òun jẹ ni agbára rẹ̀ ò sì ká ológbò ti nàìjíríà ní o kódà ológbò ti nàìjíríà yé ṣe níbọ̀ lọ́jọ́ ó ti yẹ ìtẹ́ ń gbọ́ mi tó jẹ́ pé ọlọ́run mọ̀jà ṣiṣẹ́ gbé mọ̀jà taṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀ bí wọ́n bá fi ṣiṣẹ́ fún yàn <laughs> olúwa rẹ̀ bá débẹ̀ ẹ̀ wá jẹ́ alólà àkáyè ológbò saudi àtẹ̀kútẹ́ saudi wọ́n jọ ń jẹun ni ológbò èkúté ilé a máa lé ológbò tí ó lè omi oúnjẹ ní saudi èkúté ilé ò lè lé olóngìní ní nàìjíríà o nílùú bàbá tèmi l'Ógbómọ̀ṣọ́ o èkúté ilé àti ológbò ìjà àwọn ò lè parí láéláé ẹni bá fi sàsí ọba débẹ̀nu tọ igba èkúté ò sì lè dènà de ológbò kan ṣoṣo wọn àtúmọ̀ fi ṣe bẹ́ẹ̀ tí ó wà lára èèyàn ẹni bá ibi tí mò ń lọ yìí ẹni bá lóun ó dènà dèmi lójú ọ̀nà kaburú ọmọ ṣẹ́kin tó débẹ̀ ni wọ́n ti fi sára ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wàá mú èkúté èkúté Saudi àti ológbò Saudi kó fi ṣoògùn ṣé yóò jẹ́ kò ní rí bẹ́ẹ̀ ọba adẹ́dà tó sì dá wọn lọ́rùn ló wa náà báwo láti wá da àṣà aláṣà àdàmọ́ra wa ń bí bẹ́ẹ̀ láyé àwọn ẹlòmíì nínú òòrùn kankan kan bí bàtà búùtù lọ́gbẹ́nu òkè yóò tún wá rí wọ kóòtù nú òòrùn lọ́sàn-án gan kí ló dé ta torí inú òòrùn inú ẹ̀rùn lọ́lọ́run fi ṣe ẹsikí fáwọn bàbá wa ká dá ẹsikí atẹ́gùn ọmọ gbàbí wọlé ọmọ gbẹ̀yìn wọlé tó tutù bá mú àbètí ajáre ọ̀fà betí ọ̀fà betí kejì àgbàdá ló sì wọ̀ á bàbá wa àgbàlagbà jọ̀ wọ́n ní sapara ẹ̀rí wọ́n ní sapara wọ́n tún wá gbé wọ́n wá gbé agbádá lé wọ́n tútù bá múyàn jù bẹ́ẹ̀ lọ tó bá ti wá agbádá tó o sì fa abẹ́jà ajálẹ̀ tó o fà sétí tìbí sàtí bí o bá ń lọ ọyẹ́ kankan òtútù kankan ò ní mú ọ àṣà Yorùbá ni kóòtù àṣà èbó ni ìgbéyàn mọ̀ wọ́ o torí àwọn èbó lọ́là wà lójú tó bá jásìkò tí wọ́n tó bá wà nú ọyẹ́ gbogbo gbà ò lè lò ó àwa tá à ń ṣiṣẹ́ jáwéjágbò kí n bá bó ṣe bá sọ̀rọ̀ ṣèmi náà ní kóòtù nílé tí mo lè wọ̀ tí n kan táì márùn-ún tí mo bá yín sọ̀rọ̀ tẹ́ mọ̀ pé mo lọ ilé ìwé kí n ló túmọ̀ sí ẹja padà sílé nígbà wáṣẹ̀ àwọn àyànmọ́ yìí àti kádàrá yìí ní àfarawé àṣà aláṣà tá a gbàgbé ìgbà wáṣẹ̀ àṣà bàbá wa níjọ̀hún tá a gbàgbé ló kó bá ayé kálukú ó kó bá ó kó bá ó kó bá ó kó bá ẹni tá à ń retí rèé o yẹ ẹ ṣe kábíyèsí fọba. kábíyèsí o ọba ni ọba ni lóòótọ́ atọ́ba tẹ́lẹ̀sì ní láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ó pọ́n láwọ̀ rẹ́súrẹ́sú ó wà nínú ike tó yááyì pẹ̀lú ìrísí tó fanimọ́ra tó bá ń ṣe ni bí òtútù àbí rònú dorí ẹni kodò tá a bá ti rán ni sí i gbogbo ẹ̀ dópinu tó bá kọ́kọ́ dorí ahọ́n yóò kọ́kọ́ darun pa ara níbẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ tó bá dé gògóńgò tán a sì sé mẹ́ni jọjọ là ń perí. Royal Zebra alcoholic bitter drink. ẹ̀kẹ́ni gbéléró royal cerebral bitter drink alátìlẹ́yìn ògóró ẹ̀yìn tí ń roni górógó. ohun mímu tí fún ọkùnrin lákọ̀tún agbára tó tún dènà àwọn àrùn mádùnmádùn nínú ara. zulawog international nigeria limited tó wà ní number one ewu olóyè street ìtasọ́ní ìságámù nípínlẹ̀ ògùn ló ń pọn royal cerebral bitter drink. hello zero nine zero five four seven three three three one four bí ronú tìjọ kó o bọ́ ságo cerebral. ẹ dákun ẹ jẹ́ àpadà o ká ṣe àtúnṣe ẹ jẹ́ n tún sọ̀ka fún yín kẹ́ ẹ lè mọ̀ ìran mẹ́ta ìlọgbàjúmọ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ìran pọ̀ o tí ó hàn haúsá ìgbò àti yorùbá àwọn ìran míì wà tó pọ̀ bíi gbárí bíi oríṣiríṣi èdè ọ̀wà tápà ìran ni wọ́n ṣùgbọ́n mo wá fẹ́ ṣàpèjúwe kan fún yín ẹ tó bá sì nírọ́ ni tó bá jẹ́ ní tí ń jáwé tí ń jágbò tàbí ẹni tí ń gbókè ọ̀ya tó sì mọ ilẹ̀ yorùbá ń bí kó pèmí kọjá rọ̀ mi ẹ̀yin náà ń gbọ́ mi lókè ọ̀yà báyìí ọ̀gá ń bẹ lókè ọ̀yà o ọ̀gá tí àbárọ̀ máa ń bì tẹ́ bá lọ kọ́ gàlẹ́ haúsá wá bẹ́ẹ̀ bá wà tẹ́ sògùn kò lè ṣiṣẹ́ kí ló fà á ọ̀gá ààyè tilẹ̀ haúsá tẹ́ bá mu déyìn ó tóbi ju ọ̀gá wa lọ ọ̀gá tí ń bẹ nílẹ̀ haúsá kì í gba àwọ̀ ọ̀gá tiwa tẹ́ bá fi sògùn wá ní àdàmú tọ̀gà àbátí alágbèmọ́ bá dá lóòsàn òkè gbà ọ̀rọ̀ tí mo sọ yìí Olódùmarè fàṣẹ sí kọ́sẹ́ lónìí bọ́ọ̀ bá fọ́ gàlẹ́ haúsá sí kọ́ ní í sẹ́ kankan pàà nítorí wípé tẹ́ ẹ bá fi sílẹ̀ nínú ayanran tàbí ẹ bá filẹ̀ ní ìsìn tó bá kọjú sí àwọ̀ green àwọ̀ green ni ó mú tí agbọn kejì bá jẹ́ àwọ̀ yẹyẹ àwọ̀ yẹ́lò nígbà tí ètò ìṣẹ́jú márùn-ún ẹ ti rí pé agbọn tó kọ síbẹ̀ ń yẹ́lò tó bá fẹ́ dán mi wò ẹnìkan wọ blue ẹnìkan wọ red tẹ́ bá kọ àwọ̀ funfun sí ọ̀gá àti Yorùbá yóò gbà àwọ̀ funfun kò sáwọ̀ tí ègbà tó bá ti dá alábà tó yíjú ojú rẹ̀ mọ́ yípo báyìí ni nígbà tó bá yí ojú yẹn sí tó bá ti rí àṣẹ ni tó bá ti lè rí báyìí àbá tí alágẹmọ bá dá òun ni à ń pè ní alágẹmọ ni òrìṣà òkè gbà olóhùn olódùmarè tó bá ti ronú tó bá ti rí báyìí ah àwọ̀ yeyere yọ gbà àìní ah, wọn fi aṣọ aláṣọ lọ̀gà gbà bora aṣọ aláṣọ lọ̀gà gbà bora ẹ gbọ́ mi yé ẹni ẹni ẹlẹ́ni tí mọ̀ rí kọ́ wá fowó ńlá lásàánú mi bẹ́ẹ̀ yẹn fọ́ ga alẹ́ haúsá ṣe pẹ́ẹ́ tọ́rọ ẹni sàánú rẹ ò sí o ẹ̀yin èèyàn wa ẹjẹ́ àkíyèsí bá bàbá wa ṣe é ṣe àti orí ọ̀fẹ́ tọ́lọ́ fún wa lẹ̀ Yorùbá o mo fi ṣàpèjúwe ni o bẹ́ẹ̀ náà ni láńtata tẹ́bá ti déwájú jẹ́ bàbá wọn ẹ kíyèsí ẹnu ilẹ̀ ilẹ̀ wọn ti yàtọ̀ ìpẹ́ wọn ti yàtọ̀ sí tiwa tẹ́ bá rí ọ̀gán ọ̀gán ilẹ̀ Yorùbá ọ̀gán táwa ń pè ní ọ̀gán òkìtì tá a máa tá a máa dẹ tá a máa pa òkété ń bẹ tẹ́ àkàrà ọ̀gán ń bẹ tá a fi so àkàrà ọ̀gán ti Yorùbá tẹ́ bá mu tí àìsàn ti ń ṣèyàn tí ọ̀bá lójútùú mọ́ ti máa ń rù ìní ń gbẹ tí ń rù tí ń gbẹ bàbá mi ò ní ká lọ rí mú àkàrà ọ̀gán ti Yorùbá tẹ́ bá ti fọ yóò ní hóònù kéékèèké báyìí tẹ́ bá ti lè lọ tẹ́ bu iyọ̀ níwọ̀n sí tẹ́ bá ń dọ̀wọ́ tí bá ń da ẹnu tí mu mi tútù sí níjoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yọkàn rí pé òun gbádùn òun lálàáfíà kódà gbóògùn yẹn ọba lè tọ́jú àrùn tí ń ṣe níbi tọ́lọ́ ògùn Yorùbá náà ni ó sọ pé irú kí ni ti ṣe mí rí ewé tó wọ́ọ́dọ́ olóore tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní àkàrà ọ̀gán kéèyàn wá ẹwọ oògùn tí mo sọ yìí ẹwọ oògùn ńláńlá òun àkàrà ọ̀gán la lọ tá a fi iyọ̀ díẹ̀ sí tá a mọ̀ fomi lò fún gbogbo àìsàn tí bá ń ṣèyàn tẹ́ ẹ̀ bá ti lójú abẹ́ fura pé àìsàn tí ń ṣe lágbájá yìí ọlọ́wọ́ nǹkan mí nù ó ti lọ́wọ́ ó ti lọ́wọ́ nǹkan mí nù àwọn agbára òkùnkùn ti sá pamọ́ síbẹ̀ kéèyàn bá ti lò tẹ́ ẹ̀ bá ti lè fún yàn èèyàn bẹ̀rẹ̀ sí lálàáfíà kéèyàn wá lọ mú ọ tẹ́ bá ti kọjá ajẹ́bà tẹ́ ń lọ sọ́nà mọ́kúá ilé kan tiwọn yóò ṣe so lókè báyìí ni bẹ́ẹ̀ bá wá tẹ́ ẹ fi yọ̀ sí jù bẹ́ẹ̀ lọ ń gbẹ́gbẹ́gbẹ́ jìnnà kára inú ọ̀gán kà á ṣiṣẹ́ kankan o torí pé ìkan tibẹ̀ yàtọ̀ sí tibí gbogbo nǹkan ló níran ìran Yorùbá ẹ̀yin Yorùbá ẹ̀jẹ̀ amúra ká padà sílé tọ̀ èmi sọ tèmi o kọ́ tèmi làlájì Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ o mo fẹ́ mẹ́nu bà àtúnṣe àwọn nǹkan tá a ti ṣe nípa ìmọ̀kan àìwádìí yálà o fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan ni ọjà ló fẹ́ máa tà ní ọ̀wádìí tó fi bẹ̀rẹ̀ rẹ̀ o ti bẹ̀rẹ̀ rẹ̀ ná o sì lọ yàwó báńkì o ti fi rà kọ̀sọ́gbọ́n no going back o ti fẹ́ yàwó o béèrè sí o ti wá bímọ méjì mẹ́ta sáwọ́ akọ̀ọ́lẹ̀ nítorí pé wọ́n ní ọ̀bàkàdà rẹ̀ mu bọ́ ọkọ̀ọ́lẹ̀ bìgínì géènú ìyàwó náà ò lè dọmọge mọ́ wọ́n ti dorí ọyàn rẹ̀ kodò ṣùgbọ́n àtúnṣe tó lè ṣe tí ó ran àyànmọ́yàn lọ́wọ́ òun la fẹ́ sọ ewé kan bẹ tá a bá wá pè ní ewé bọ́jọ́ darí àwọn mi ń pè ní bí ìrànà àwọn àwọn àfáà ni wọ́n pè ní bí ìrànà àwọn àgbà àṣègùn wọ́n pè ní ewé bọ́jọ́ bá yọ ìmọ̀ bọ́jọ́ darí báyìí ni tí ẹ bá lọ tẹ́wé bá kọjú sí ọ̀kan báyìí tẹ́ bá wò ó ń bẹ lọ́jọ́ tí ń yọ bọ̀ tí ọjọ́ bá ti tó wọ̀ yóò tó kọjú síbi tí oòrùn ti wọ̀ wọ́n pè ní ewé bọ́jọ́ darí wọ́n tún pè ní ewé bọ́jọ́ yọ àwọn àfáà ń pè ní bí ìrànà àwọn babaláwo tọ́jú àwọn babaláwo bàbá wa ń jọun àwọn ń pè ní ewé òmìnir wàá ní ire gbogbo tòmí ní bí ire ń bọ̀ lọ́tún tòmí ní bí ire ń bọ̀ lọ́sì tòmí ní bí ire ń bọ̀ níwájú tòmí ní bí ire ń bọ̀ lẹ́yìn tòmí ní gbogbo ọmọ aráyé ẹ dáríjọ ẹ sinmi lóore ẹ gbádùn mi dáadáa tọ ewé yìí ni a lọ rè wá ewé òmìnir táǹpẹ̀ ní ewé bọ́jọ́ darí téèyàn bá rí gbígbẹ rẹ̀ tó bá ti jó òun bá ní èèyàn lọ mẹ́sàn-án fún ọkùnrin tó bá yẹ pé òmìnira bá fẹ́ ṣe fún èèyàn lọ méje àmọ́ ṣe fọ́mọdé àmọ́ ṣe fàgbàlagbà kódà ó tún ṣiṣẹ́ fún ẹni ẹlòmí ọmọ mi wà tó jẹ́ pé ara tí mò ń sọnù àṣà àti ṣe yorùbá ni ọmọ mi gbà tí wọ́n ń pọ̀n ìyá rẹ̀ ó sì sì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ yóò lò yóò fẹ́ tọkọ méje tí ó máa kú tí ó máa kú tí ó máa kú ó dìgbà tó bá fẹ́ lẹ́ẹ̀kẹjọ ni ò tó ní kú mọ́ ọkọ ọmọ kú mọ́ lórí ni ọlọ́run sọ à ń la fẹ́ sọ yìí tá a fẹ́ sọ yìí ó wúlò fún rú ẹ̀ tọ́ ẹlòmíín wà kò jábọ́ ìyá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wà lówe bàbá rẹ̀ ṣe tó dùn bàbá ọmọ bàbá ọkọ rẹ̀ ó ṣe tó dùn ọkàn sọ̀rọ̀ bínú ó sọ̀rọ̀ òdì sínú ayé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo bímọ fún ọ tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ìwọ sì jèrè ọmọ báyìí àwọn tí tó mú àṣẹ ọjọ́ dání wọ́n ti sọ pé mo gbọ́ mo gbà bó ti sẹ́nu ọmọ yẹn wá rí ọmọ sí déédéé kí kò ní jẹ́ bàbá ó jèrè rẹ̀ àwọn nǹkan tá à ń sọ yìí àwọn àwọn àfọ́fà tó kó bá àyànmọ́ àyànmọ́ ti wà tẹ́lẹ̀ ẹnìkan lè yí kádàrá padà wọ́n kàn fọwọ́ aago sẹ́yìn ni kádàrá ti ń fa owó aago rẹ̀ sẹ́yìn sẹ́yìn ó dànù nígbà tó yẹ kéèyàn ò lówó kọ́mọ gbádùn nígbà tó léyìn kọ́mọ jẹran tọ́wọ́ tó bàbá eighty kó tó mọ owó rẹ̀ ran eyín wo ni ó fi jẹ èmi náà fi sopọ̀ wé ní o ọlọ́run ò ní jí àdàgbà kó re tó dé o ọlọ́run ó àárẹ̀ tá a bá ti lè lọ ẹ̀kọ́ ibi tí mo ń sọ náà nù pẹ̀lú àṣà àbílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n fi ìgbà kọ bù ló bó tiẹ̀ jẹ́ pé ìgbà ìbò ni wọ́n ń lò ní ìsìn rọ́bà ni wọ́n fi ń ṣe ìgbà kọ tí wọ́n fi ń kọ ẹ̀kọ́ ní ìsìn nígbàyé jọ̀hún ìgbà ẹ̀yìn kínní igbá ni wọ́n lọ gé àwọn sẹ́rẹ́ ni wọ́n gé ni wọ́n gé báyìí ni wọ́n fi ṣe ìgbà kọ tàbí kí wọ́n mú igbá igbá fẹ́lẹ́fẹ́lẹ́ kí wọ́n hakọ́ mọ́ ni wọ́n fi ṣe ìgbà àmàlà ìyẹn fi ń ṣe gbàrà tí mò ń sọ náà nu o wọn á ti ṣe ní rọ́bà ní ìsìn bọ́ọ̀ bá lo rọ́bà náà yóò ṣiṣẹ́ o ìgbàkọ nìgbàkọ jẹ́ o bẹ́ẹ̀ náà ni kò sí kéèmù àmùmọ́ ní ìsìn <laughs> rọ́bà náà ni àmù èyẹ́yẹ́ yẹn wá nǹkan ń lọ ẹjẹ́ padà sígbà wáṣẹ̀ ọmọ mi ọ̀dà ti jámù kòkó àmù táwọn àwọn ó bomi sí kòkó àmù èrè tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá ní àmù ńlé kòkó àmù ẹnìkan ò ní ní àmù ńlé kígbóná ọmọ wọbẹ̀ níwọ̀kuwọ̀ kọ́ wá rárá o ìgbò e, e, kókó amù níjọ̀hún àbá wa tẹ́ bá ní ọgbọ́n lèmi dásí tèmi náà ní ìsín o mo ní bọ́ o tẹ́ bá ń yàtà ń plọ́mbà ẹ bá ń yọ kí ní gbèsè ní rọ́tẹ́ fífẹ́ wọn yà á kán egun orí erin ẹ kàn sínú bọ́ o mi bá ti kàn sí ẹni tí bá ti mú bá ti lè mú ìgbóná kan àjàkálẹ̀ àrùn kan. tí ìtọ́ ti wọ̀lú o. aláfíìntì. ó dára lára ọkùnrin làwa fi ń tì. ó dára lára obìnrin. làwa fi ń tì. jẹ̀díjẹ̀dí àkùrá. làwa fi ń tì. ara ti ń ṣiṣẹ́ òòjọ́ tó tún jẹ́ dídùn dídùn. àmójútó lára òun pè fún ẹ má wò ó níran. àfi ká tọ́jú arakára ọ̀hún ọmọ gbàgbọ́dé. ìdí nìyí tá a fi ṣe làwa fi ń tì. ìgbàlódé ọkọ jẹ̀díjẹ̀dí. tí kì fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara àlàáfíà ní fi rọ́pò gùdẹ̀gùdẹ̀. làwa fi ń tì. tí tó gbajúmọ̀ kiri àgbáyé. tòyìnbó taláwọ̀ dúdú ní gbẹ̀dùn làwa fi ń tì. bẹ́ẹ̀ ni ìwọ pàágbọ̀ òmìnira kúrò lọ́wọ́ jẹ̀díjẹ̀dí máa mú làwa fi ń tì nígbà gbogbo. nafdac ti bó ṣalẹ́ ó wà ní gbogbo ilé ìtajà oògùn kárí gbogbo nàìjíríà sulawok nàìjíríà limited ló ń ṣe tí ọkọ jẹ̀lí. láwàfin tí àwọn tó ti ń lò ó jẹ́ fi ṣeré ẹwà ó sì jẹ́ lára wọn ìwọ náà máa mú láwàfin tí lásìkò àsìkò. iléeṣẹ́ wọn wà ní ẹgbẹ̀jì aláwòye villa làkàó kété baálẹ̀ ìjẹ́rù ògbómọ̀ṣọ́ nọmba fifty seven abraham adesanya shopping complex onípaànù bus stop behind police station ìlú èkó telephone zero eight zero twenty forty fifty nine fifty four. ẹyẹ yẹn wa tẹ bá fẹ́ mọ tẹ̀lé wa tẹ́ fẹ́ máa bá wa lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ tá ti àwọn ọ̀rọ̀ tá ti sọ kọjá tẹ́ fẹ́ jàǹfààní ẹ̀ sí ẹ lọ ẹ sí ìkànnì ayélujára ní Instagram kẹ lẹ lọ sí ìgbà wáṣẹ tẹ́ bá ti login síbẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ sì máa bí ètò wa lọ bẹ́ẹ̀ náà ni a wà ní Facebook ìgbà wáṣẹ kẹ login síbẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ọ̀rọ̀ wa tá ti sọ sẹ́yìn àti tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ sì máa bá wa ká lọ ńbẹ̀ mú kí yín pé ó dìgbà kan náà ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú